mo bójú ẹ̀yìn o ọjọ́ o kọ́lọ́lúwèrè máa ń pa ní òwe olúwèrè ìrókò ọba igi olúwèrè olúwèrè olúwèrè ọjọ́ lọ́rọ́ ìtàmúlẹ̀ olúwèrè ọba igi ah, kìí já lọ́jọ́ olúwèrè o olúwẹ̀rẹ̀ olúwẹ̀rẹ̀ hmm, kò sóhun tá a ṣe láyé yìí kò sóhun tó má gbé o àkọsílẹ̀ ó dúró bó bá rí àkọsílẹ̀ ò lè tẹ̀sẹ̀ ṣàrọ̀ra má tẹ̀ ṣe o olúwẹ̀rẹ̀ ọba igi ọba igi bí Ṣàngó ló ṣe ń yá Ṣàngó àjà máa ma là abánijà máa wojú ẹ̀ ní ilé jẹ́ ṣògo ajá màmàlà olúwere nágorí ilé fẹ́ òfẹ́ nìkan jà fọwọ́gùn bò ó lè lójú olúwere o olúwere olúwere ọba olúwere mẹ́mà fẹ́ rí jàre o ọba gí o olúwere má fojú di iná ìyá ogun ọdún gbóná fẹlifẹli o yóò jọ ọ bó bá rọra o olúwere. Nothing on this heart that has no return. Kò sóhun tó ṣe o tó dé máa gbé rárá. Anything you saw you shall reap ọ̀rẹ́ mi o. Olúwèrè ń jà lọ́wọ́ yóò ọba yìí. Olúwèrè olúwèrè olúwèrè olúwèrè olúwèrè olúwèrè. wá dòkú ọ̀sán gangan. ẹ wo ẹ wo ìyá mi ẹ má fi jẹ́ ká ro àròkàn mọ́ gbogbo alámọ̀ yìí pé gbèsè ni kú jẹ́ àdúrà tá a máa gbà ní wípé kọ́lọ̀ ń jẹ́ kó dún jìnnà síra wọn kọ́lọ̀ ń dẹ̀ dúró tí ó gba tó kù yìí ẹ jọ̀ọ́ ìyá mi ẹ jọ̀ọ́. ẹ ṣe ti gbọ́ tìyín àmọ́ àlàyé tèmi ṣe ni òye yìí a ní dírẹ́bà tó ń dírẹ́bà ọkọ mi ó ti wà pẹ̀lú wa for the past five years ọmọ dáadáa jẹ ni kò wá wá kú wa kódà àwọn tí ọ̀rọ̀ yìí ṣojú ẹ̀ gan wọ́n ṣàlàyé fún mi pé ìjọ tó wá mọ́tò yìí mọ́tò ò kọlù wọn àwọn náà ò kọlù mọ́tò báwo ló ṣe bá jẹ́ pé mọ́tò ọkọ tèmi ló wá lọ mórí wọn gbó tí ò gbójú títì ẹ gbà mí ta ni mo ṣe <laughs> báwo ló yẹ jẹ́ ta ni mo ṣe. ìyá mi ọlọ́run á dúró tì yín ètò ìṣẹ̀lẹ̀ yà ní rírú ẹ̀ mọ́ ọlọ́run á jọba nínú ilé yìí ọ̀rẹ́ mi ọkùnrin ni ìwọ ní ìsìn mo bó ṣe máa handle wọn bó ṣe máa tù wọn nú jọ ìyá mi nígbà tẹ́yìn ń ṣe báyìí ní ìsìn kí lẹ fẹ́ káwọn ọmọ yìí ṣe. ẹ̀rọ èèyàn méjì wá ní ìdèyàn kan ẹ̀rọ èèyàn méjì sì yẹn mo mo ti fẹ́ bẹ̀rẹ̀ bí mo mo ti fẹ́ bẹ̀rẹ̀ gbà mí. ó dé try láti jẹ díẹ̀ sí i. oyin rẹ mi oríire yìí fún mi. pẹ̀lú ọkọ mi ó lè jẹ́ nítorí stress bẹ́rẹ̀ àdáde àti gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí gan-an lè fà á since tí lọ́ọ̀yà wa ti wá sọ pé ìwọ ni o máa take over properties daddy you have to be very strong to take over the mantle of leadership. Hmm. You know I need you and also our baby does. <laughs> Thank you. Mm, thank you for your love. And I am ready to take up the task of that leadership. That's my darling. She <laughs> baby me ṣan cake. Mm-mm. Oyún <laughs> oṣù mélòó? Ẹ má worry. A máa ma fi tó yín létí bó bá cake. Mo tiẹ̀ mọ̀ wípé princess ló máa fi bí. No, Babatunde ni. Really? Yes. Bátúndé. Ẹ jẹ́ kí dáàdì padà wá náà. Bébè, hmm? ọmọ ẹni tó padà rí. For real? Lọ́yà dáàdì kọ̀ọ̀kan ló ṣekú pa wọn. Wo Ọláyínká, gbọ́ mi yé o, kò ṣe pé mò ń lé ẹ lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀, but you know it's barely a year they got married. Mi ò dẹ̀ fẹ́ gbọ́ fòkìfòkì tó ń ṣe yìí lọ́dọ̀ wọn jẹ́ kó enjoy marital life wọn náà kí ló dé fún wọn space. mo mi mi lọ disturb wọn n fẹ́ lọ bá wọn ṣeré ni besides aunty rachel sọ pé mo lè wá fáwọn eh, bridal makeup kankan and some other steps torí ẹ̀ mo ṣe ń lọ she said that I can always continue my learning anytime tí n bá ti free. okay ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ti wá di um, makeup teacher ẹ̀ ń sin àbí. ẹ ṣe i won mo ti fẹ́ máa lọ. lọ síbo yóò lọ sẹ́niwẹ̀ẹ́. I won't even allow you go until weekend. Mommy. Ní kíni? I'm all set like. Ọkàn mi yóò múra ni o fẹ́ ṣò ni. Yá yá yá lọ sókè tẹ̀lé mi tẹ̀lé mi. Olúwere o, olúwere, olúwere ọba yìí. Ọmọdé búrò kò wo bójú ẹ̀yìn o. Ó já o. Good morning. How was your night? <sighs> My night is not fine at all. oh, ló ṣe é? ṣùgbọ́n yìí pé ó tó ẹ̀mẹ́ta tí mo dìde lẹ́gbẹ̀ẹ́ tí mo lọ bí. ṣó tó yẹn ni kí ló ṣe é. I don't know orí kan ń fọ́ mi tí ẹ̀ tó ṣe ń ṣe mí ó dà pé diarrhea ni yeah because I've been having this frequent watery bubble moment. Hmm. ó ní ló wà lè jí mi rárá ṣó fẹ́ pa mí ni kí tó fi jí mi ó mi ò fẹ́ disturb ẹ̀ mi ò dẹ̀ tún fẹ́ disturb Babatunde I just want you guys to sleep in peace. at least wàá tẹ̀ ṣe jẹ́ kí n mọ̀ hmm, pẹ̀lẹ́ báwo ló ṣe wá ń fi hàn sí. Ah, I think tí n bá ń bọ̀ láti bí iṣẹ́ màá yàrá doctor so màá lè mọ nǹkan tó ń ṣe mí. ọ̀rẹ́ dẹ́dẹ́ lọ bí pẹ́ẹ́ nǹkan tó máa jẹun ọ̀rẹ́ dẹ́. ṣùgbọ́n mo ṣe. Ṣùbọ̀mí dúró kí ló ṣe dúró Ṣùbọ̀mí wojú mi wojú mi Ṣùbọ̀mí ta ló wà lẹ̀ Ṣùbọ̀mí Ṣùbọ̀mí wojú mi Ṣùbọ̀mí ta ló wà lẹ̀ gbà mí Ṣùbọ̀mí wojú mi wojú mi Ṣùbọ̀mí Ṣùbọ̀mí Ṣùbọ̀mí. ọkùnrin. díẹ̀ ṣé o ti rí dókítà ọgbọ́n ní ìtẹ̀ wọ́n ti rí wa personally o because nǹkan tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí look very serious so wọ́n kọ́kọ́ tẹ attend náà before anything ṣé wo mọ̀ bó dẹ́rùbà mi ni ó dẹ́rùbà mi gan àti inú mi kí ló dé. sorry sorry mi ò mọ̀ tó ṣẹlẹ̀. ọ̀rọ̀ ìdàgbà ni ọ̀lẹ́dẹ̀. Oh, doctor. madam. Ẹ ṣe doctor. Ẹ Mr. Shigomi, báwo lára yín? I'm feeling better. Oh, ẹ don't worry, you'll be fine. Um, madam, ṣé mo in office me. ọ́fíìsì mi? Ẹ wo dókítà ẹ wo mi nílé wá sọ́fíìsì yìí o. Torí mi lè fi ọkọ mi lẹ̀ nǹkan tẹ́ bá máa sọ ẹ jẹ́ ká Okay then, if you insist. Um, Sherry, after series of tests are carried out to rí ọkọ yín, are detecting he has been taking poison. Yes, a very deadly one. Um, some call it lead poison. Um, it causes nausea and vomiting and adults will discover pé wọ́n ti fẹ́ máa ní low blood pressure. Tí a bá dẹ̀ ti act fast, possibility wà kó mẹ́rin lọ so we have to act very very fast about it. Poison. Yes, poison. In fact, Ọlọ́run ní kẹ́ ẹ̀ tẹ̀gbọ́n dé ibà if not nǹkan mi ò bá ti ṣẹlẹ̀ o àmọ́ a pé Ọlọ́run kó wa As it is now, we need to place him on a proper treatment and henceforth any láti máa ṣọ́ nǹkan tí wọ́n bá ń jẹ tí wọ́n bá ń mu nítorí ẹni tá à ń ṣọ́ là ń mu àmì ẹni tó ṣọ́ ni kọ́lọ́ fún wa. ta ló bolotiri, bolotiri, mí lọ́kàn ṣùgbọ́n mọ ìsìn ibo ló ti jẹ́ ibo ló ibo ló lọ ta ló lọ kí ta ló kí ló jẹ́ torí ọlọ́ báwo ló jẹ jẹ́ báwo ló jẹ́ aṣáájú ọ̀ jẹun lé ní ṣùgbọ́n mi ìjọ jẹun lé ní ibo ló ti ń jẹ ibo ló ti ń jẹ. madam ẹjọ torí ọlọ ẹ ṣàánú mi ẹ ti sọ ẹ̀ṣẹ̀ gan tí mo ṣe fún yín tẹ́ ní kí n máa lọ ọgá ẹjọ ẹ bá mi bẹ̀ wọ́n. jọ́n torí hmm? má stress ọkọ mi ṣùgbọ́n kọ́ṣẹ́ discharge wọn ni a ní pé o ò ṣẹ̀ wá in fact ó yẹ kó máa jó máa yọ̀ ni wípé a ní kó máa lọ a tún fún ẹ lówó ṣé ìwọ mọ̀ pé ọ̀ràn tó wà lẹ́yìn ọ̀ràn tó lè rún ẹ lọ sẹ́wọ̀n ni ẹ dókítà sọ pé ọkọ mi jẹ́. Eh, eh, oh, eh, madam that's okay um, young lady gbogbo nǹkan tó sọ pátápátá ni mo ti gbọ́ but mo fi ọlọ́run bàbẹ̀ máa lọ ah. ọlọ́run máa ṣe léyìí tó dáa fún gbogbo wa. Just mm. leave, please. Leave in peace. <sighs> Ọ̀gá. God. <sighs> dàbọ̀. Ẹ ṣé sà. Ẹ ṣé mà. Eh. Eh. Hey, ò like ẹ o. Mi like ẹ rárá. Sísọ kò jẹ́ kí n sọ ọkọ tó ṣe fún mi. You are telling me to let her go. Eh? Ẹni tó yẹ ká lock sẹ́wọ̀n tó yẹ pé ó yẹ kó Eh? Oh, oh, over, over there sí mi lọ́rùn ni. Calm down. And do you have to tell her? Why would I tell her? ó yẹ kí sọkọ tó ṣe ni kó fẹ́ pọkọ mi fún mi ó fẹ́ pọkọ mi fún mi fún kí nìyẹn. gbogbo àsọkọ lèèyàn máa sá lórun let her go. ìwọ ló mọ but i would not allow that in my house èèyàn kọ́kọ́ ò lè pa ẹ́ wọ́n ò lè pa fún mi kò possible. i'm alive. pẹ̀lẹ́ ọkọ mi ìgbà wo máa ń lo oògùn ẹ̀ tán báyìí. èmi ò mọ bọ ọjọ́ tí n bá lò tán náà ni. ṣé ṣàǹfẹ́ lè tàṣà tún ní fún mi. ọlọ́run ṣe lágbára ọlọ́run mi ò tún ní rí wàhálà mi ní rí dààmú mọ́ lágbára ọlọ́run gbogbo ètò kọjá lọ yẹn yẹn ti lọ nìyẹn lágbára ọlọ́run kò tún ní padà àdúbìtì mọ́ ah, àbí kí ni ká ti gbọ́ pé ìwọ tún lọ jẹ poison in fact <laughs> ó yà mí lẹ́nu gan. ẹ wò màmí ẹ ṣáà jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba wípé mo tètè take step lórí ẹ̀ ṣé mo tí kí bá ṣe kú mo tètè gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ni nǹkan táwọn yìí pẹ̀lú ọmọ sọ. òótọ́ ni náà ṣùgbọ́n ṣẹ́mi á ṣe findings o ohun tó ṣẹlẹ̀ gan-an tọrọ ẹ̀ fi dọ̀rọ̀ lọ́rọ̀ àǹjẹ́ poison yìí máa ń ṣèwádìí ẹ̀ kódà gan bíbélì sọ pé ká ṣèwádìí ohun gbogbo dájú ká lè rí adìyẹ tó ń jò tọ́ mu. màámi màámi ẹ fi findings sílẹ̀ ẹ ẹ jẹ́ ká dúpẹ́ pé i'm getting better. i know but mi ò fẹ́ rí occurrence so jẹ́ ń ṣèwádìí mi dáadáa jẹ́ ń ṣe o ṣùgbọ́n mi tèmi yé mi o èmi yé mi mi ò tún ní wàhálà mọ́ láyé mi o ìgbésẹ̀ à relax kò take time. ọba igi kì í já lọ́jọ́ olúwẹ̀rẹ̀ olúwẹ̀rẹ̀ olúwẹ̀rẹ̀. olówó orí mi adé mi mm-hmm. Mm-hmm. don't stress yourself today please. <laughs> I will not stress myself. I'm gonna take care of myself for you guys. Bere. Especially because of my princess. No, Papa Tunde. oh, our prince. Yeah. Okay. I'll miss you. I'll miss you too. Mm. Alright Be good. Alright. Ah, ṣó gbàgbé nǹkan kan ni? Ṣùgbọ́n mi ṣùgbọ́n mi ṣùgbọ́n mi wojú mi ṣùgbọ́n mi ṣùgbọ́n mi ọ̀dọ́ ẹ̀gbọ́n mi ṣùgbọ́n mi ṣùgbọ́n mi wọ́n lọ ṣùgbọ́n mi ṣùgbọ́n mi ṣùgbọ́n mi wojú mi wojú mi. bẹ́ẹ̀ ni sà mo ń gbọ́ sà. àmì sà àmì àmì àmì lórúkọ Jésù ẹ ṣeun sà èmi náà wà nírọ̀lẹ́ ọ̀la lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ sáà. Perdonza. Mọ́mí, ẹ̀rù ń bà mí. À ń pe ọ̀rọ̀ yìí lówe, ó ti ń lárọ́ nù. you should have seen Ṣubomi when I left the hospital. It was so hopeless. Dókítà ni ó dẹ̀ ṣe ń poison ta ni mo ṣẹ̀ ta ló fẹ́ pa mí lọ́kọ kò tiẹ̀ ń ṣerú kọ́ndíṣọ̀n tí mo wà báyìí lọ́yẹ kí ìrùwá láì máa ṣẹlẹ̀ sí mi mọ́ mi kọ́kọ́ gbọ́dọ̀ ṣe ṣùgbọ́n mi ò ò gbọ́dọ̀ ṣe o. ṣe sùúrù olú ó ti tó kọkùnrin ṣe ṣùgbọ́n mi lágbára olóòrùn. àsìkò tó wà yìí àdúrà wa ló ní ìdò èmi náà dẹ̀ kúkú jókòó tẹ̀tẹ̀rẹ̀ mo ń gbàdúrà lọ́sàn-án àti lóru lórí ọ̀rọ̀ ṣùgbọ́n mi mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run mi ò ní fojú sunkún ẹ̀ èmi náà ti pe e, àwọn pastors wa kódà gan ìkànnì wọn mo bá sọ̀rọ̀ yìí wọ́n dẹ̀ ní kí n wá rí àwọn onírọ̀lẹ́ ọ̀la máa lọ mi ò ní jẹ́ kọ́rọ̀ ṣòro mi sú mi kò sì gbọ́ ṣe sùúrù má sunkún mọ́ jọ ẹ kí ni kí wàá bẹ wá ń jíjẹ báyìí. <laughs> ẹ wo ẹnu mi ò gbọ́ oúnjẹ rárá bóyá tí mo bá rọ̀ mi you mind. kò burú ṣadé ṣadé. ô bởi cái mình con muốn sẽ tên nó đẹp quá Thank you.

Mọ́mì, mọ́mì, mọ́mì, mọ́mì, kí ló ṣe yín? Mọ́mì, yé mo gbé. Mọ́mì, mọ́mì, mọ́mì, mọ́mì, mọ́mì, mọ́mì, kí ló ṣe yín? Mọ́mì, mọ́mì. Bọ́lá ọkọ mi, ṣé ìwọ ṣáà ti ń feel better? I'm fine wo bí tó bá jẹ́ pé nítorí mi ló fi ń ronú I am gonna be fine. you see kò sí nǹkan kan tó ń ṣe mí kò dẹ̀ sí ikú ní ojú mi okay? I can't even wait to leave this bed. No, um, honey, just, just promise me that you would never leave us. Leave you? <laughs> would I leave you? I'm here. Mi ò lọ síbi kankan. Oyè mi, ó mọ̀ pé ikú fún ni gan. go. for no, I'm just, I'm just scared. Mo mi tẹ̀ e mọ́ pé òní fi wá sílẹ̀ náà. I'm very sure. Baby, come on, snap out. Kò sí nǹkan tó ń ṣẹlẹ̀, I'll be fine. It's a mọ́ bó ṣe ṣe but. kí ni you are very strong I am sure you're strong. I am strong. Um, Mommy. mọ́mì ni. mom? Eh, tí Mommy. It's a bó tiẹ̀ ṣe sọ bóyá bóyá wọ́n ní wọ́n bóyá wọ́n ní wọ́n bóyá wọ́n ní wọ́n ti kú My mom. Mami, take it easy. Mami. My mom! Shubom, Shubom, see, you know you are stronger. My mom! Shubom, oh, you are stronger than me. Oh, my, oh my oh, God. Oh. Man! Shubom, Shubom, Shubom, Shubom, Shubom. Doctor! My mom! Doctor! Shubom, Doctor! Shubom, wait, who are you? Ọlọ́mọ ṣe ẹni mo dúwọ̀ Mommy, Ṣùbọ̀mí mọ́mí òkú mọ́mí òkú sísí Mommy. Oku. Mommy. mọ́mí òkú mọ́mí òkú Ṣùbọ̀mí ṣùgbọ́n mi ṣùgbọ́n doctor ah, ah, nurse ṣùgbọ́n mi wọ mọ́ òkú mo parọ́ ni wọ́wọ́ wọ́ mi mi mọ́ mi mọ́ òkú mọ́ òkú doctor. olúwere o olúwere olúwere ọba yìí o ọmọdé búrọ́kọ̀ ò bójú ẹ̀yìn o ọjọ́ o kọ́lọ́lúwèrè máa ń gbà ní òye olúwèrè ìrókò ọba igi olúwèrè olúwèrè olúwèrè ọjọ́ lọ́rọ́ ìtàmúlẹ̀ ọjọ́ lọ́rọ́ tọ́wẹ́rẹ́. ṣé ìrẹsì tán ẹ báyìí. ẹ mo ní sáré ti balẹ̀ nígbà tó jẹ́ pé ẹ̀ka lè ò ní ta ẹ̀ ń dì í wàá máa fò láìláì bí ilé ìtura náà kiri. ẹ kúlẹ̀ máa mi. ilé ọkọ mi báwo ni. kí ló ṣojú ẹ. èyí lọ́wọ́ ẹ̀ bí ó lọ play basketball ní orí ọ̀kọ̀ọ̀kan bá wọn lójú. ṣó búyàn ni no kí ló ṣe fún ẹniyẹn tó fi da ìṣe bẹ́ẹ̀ lójú. just because I call them losers. ó pè loser ó wá gbá ojú ẹ̀ ok ṣó mọ ilé ẹ̀ ṣó mọ ilé ẹ̀ kó mú mi lọ síbẹ̀. Uh, um, uh, bọ̀dá mi wọ́n ti bá a setting in court wọ́n ní kó sọ sorry ó dẹ̀ ti sọ sorry. sorry my foot kò possible ah wo o ní láti mú mi délé bọ̀bọ̀ yẹn mo dẹ̀ ní láti jẹ́ kó mọ̀ wípé you don't touch a lady tó bá dẹ̀ tún máa fọ ọkọ obìnrin ó láti rò lẹ́ẹ̀mejì bóyá ní àwọn ẹ̀gbọ́n tó jẹ́ pé no nonsense brother ni wọ́n jẹ́ so you take me there now. lọ́wọ́ bo ẹ jẹ́ ya farabalẹ̀ ìwọ náà fẹ́ lọ jà àbúrò ẹ lọ gbá bọ́ọ̀lù wọn gba ojú olófẹ lọ jà ìsẹ kò bá wí o ní ẹ bọ́ sọ́nà. ẹ wo màmí ẹ má dá sí ọ̀rọ̀ mi àti àbúrò mi ẹ jẹ́ kí n lọ dí pẹ̀lú bọ̀bọ́ yẹn òbí tá a bá débẹ̀ bọ̀bọ́ yẹn láti dọ̀bálẹ̀ kó bẹ̀ẹ́ ó dẹ̀ láti bẹ̀ mí náà wípé never in his life kò ní fọwọ́ kan ẹ̀ mọ́. lẹ́kọ̀ọ́. wọ́n á ti lò ẹ́ méjèèjì èmi ò ní bá yín dá sí nǹkan kan bá lọ fa wàhálà kan ẹ̀fọ́ àti ẹ̀yìn ẹ̀gbọ́n kan mi. ẹ ẹ̀rù bà mí o ṣe ẹ ṣàyìn jẹun bá ṣe ah, ti ń feel better. mo ti ń feel better bèrèbèrè a kàn máa rẹ mi orí a máa fọ́ mi. are you for real. Yeah, Matumani told me upset. I was also stolen. Times without number. Kasha Madupe Lowolo. Ọlọ́run ṣe ṣe mọ̀ pé kí ní yìí ṣe mí bí movie ṣá. Ó ń strength sí like poison. Poison. That's your anyhow. That's your anyhow. ó wá ṣe kò sóhun tó ṣe o tó dé máa gbéra anything you sow you shall reap ọ̀rẹ́ mi o olúwèrè ń jà lọ́wọ́ ẹ o ọba yìí olúwèrè olúwèrè. ẹ̀bùn kan tó máa ṣẹlẹ̀ ẹ̀ tábà ṣe lọ́ọ́ sìn mo máa rán wọn sí i mà ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ṣe the last time nìyẹn tẹ́lẹ̀ máa rán yín ká sí mi tẹ́ ẹ̀ràn sí mi mò ń bínú ṣe mọ̀ pé mo ṣì ń bínú. Ah, ah. mo máa fún yín lọ́tẹ̀ yìí. gbọ̀ǹkan tẹ́ ẹ fẹ́ fún kò gbúdọ̀ dín nǹkan tẹ fẹ́ fèmí lọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. òótọ́ lọ́rẹ́ mi sọ ọ́ ó gbúdọ̀ ṣáìdì mi ẹ má gbàgbé ẹ páàkì tèmi fún a fi jíṣẹ́ fún mi. òjò owó ni àti gbọ́ ma ẹ bá wọ̀rẹ́ mo máa rán wọn sí i. a ní pẹ́. ọ̀rẹ́ mi máa mi sí ẹ o. kò pè mí o ó dàbọ̀ ó dàbọ̀ àǹtí. yes ma ó dàbọ̀. ọ̀rẹ́ mi jọ nítorí ọlọ́run má ronú mọ́ ó má gbé kúrò lọ́kàn mi kò kú sẹ́ni tí ò ní kú ó ṣàmọ̀ pé mi náà ọmọ òrukàn ni mí kò sí ìyá kò sí bàbá kò sẹ́nìkan àfọlọ́run ó dúpẹ́ títí ẹ tó fi ìyàwó ẹ̀gbọ́n ẹ tó fi ṣìkẹ́ ẹ. ọ̀rẹ́ mi dúpẹ́ títí ẹ jàre. ó ṣe ó dúpẹ́ ṣùgbọ́n rẹ̀. you have to be very very careful and prayerful ó mọ̀ pé ikú tó ń gojú gba ẹni òwe ńlá ló ń pa fún ni ọ̀rọ̀ mi yẹ̀ náà. ló ṣe nǹkan ààrẹ mà ti wọ̀n ló ṣe báyìí náà pẹ̀lẹ́ kí ló ṣe náà ṣé kò ṣe pé fẹ́ ní màlẹ́ríà báyìí. èmi náà wò bẹ́ẹ̀ o ó ti tó ẹ̀mejì tí mo bì darí lẹ́ni ọ̀rẹ́dì òye á tó wá máa kún mi inú mi máa gbóná tó máa don't understand. pẹ̀lẹ́ bí agbègbè stress tó ti ń go through bí òun ló fẹ́ fa malaria sí ẹ lára o mọ ọkọ tó máa ṣẹlẹ̀ jẹ́ kí n mú fóònù mi kí n pe ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ kó wá gbé ẹ. E. a pè wọn èmi máa lọ bá wọn tí n bá ṣe tán mi kí n láì kí n máa stress wọn ọmọ pé nǹkan táwọn náà go through pọ̀. ok tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ó yá relax jẹ́ kí èmi lọ bẹ ghetto. ṣùgbọ́n. olúwẹ̀rẹ̀ o olúwẹ̀rẹ̀ ọmọdé búrọ̀kọ̀ òbójú ẹ̀yìn àgọ́ ọjọ́ o kọ́ lolúwẹ̀rẹ̀ máa ń ìyá ọkọ mi òkè ló wá pa òun ẹ ti lè kó jẹ́ ń gbádùn láti lè títí. kí ló dẹ́ẹ̀dẹ̀ ẹ̀yin má wọ̀rí n ò ní pẹ́ ṣe tán sí ti bá ṣe tán a máa wá jẹun. Mm, ẹ àjọ wa jẹ tèmi ṣe tó yìí máa jókòó sí living room ẹ̀yin á máa dáná pẹ̀lú condition yẹn fọ́ ẹ. ẹ fi condition tí mo wà lẹ mi ì fẹ́ stress yẹn n ò ní pẹ́ ṣe tán mm. ẹ kà ṣe báyìí tó bá yẹ pé wọn fẹ́ dáná sí i tẹ bá wá insist ẹ pé ẹ lè dáná báyìí pẹ̀lú aṣọ tẹ wọ̀ ẹ láti wọ̀ apron so ó dà pé mo ní new one nínú room mi tí bá ti dé yàrá lábẹ́ bed ah, mi ìwà mọ̀ tó wà nínú àwọn ẹrù yẹn ṣá. ẹ máa rí mbẹ́kẹ́ wá join mi. ẹ má mo ti gbọ́ mo ti gbọ́ kò sí problem. Give me a very good reason why I shouldn't do this. Auntie what is this? Onje ìdílé poison. Ẹyin Well, ó dàbí pé ojú ikú ń Or let me just say, oh, excuse me, are you very good with history? Because soon we are going to be treating the topic on it. And maybe after that, I will gladly kill you. Àbí kí kill fi hàn? There's no need to run, sweetheart. Come on. Keep on Bailero. I said we're going to be treating a topic on history. Oh, sorry, the history. You're not good with history. Please don't kill me. Please, please don't kill me. Oh, please. why are you making me look so cruel? Oh, already hear I know it's not very easy to die. And then again, my love, it's not easy to kill someone too. So we are both going to be doing ourselves a big job. Hmm? Because you will be doing the dying part and I, I'll do the killing part. <laughs> that is perfect division of labor. I'll do you a big favor. Má sọ fún ẹ, ohun tí ẹ ṣe tí olúwẹ̀rí fi wá ká yín mo gbọ́, eighteen years ago. <laughs> àgbájé ó dàbẹ̀ pé gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ látẹ̀kàn yẹn kò yé ẹ. lọ́nà wo gbogbo nǹkan tó ń sọ ló yé mi náà. ó yé ẹ. mo understand nǹkan tó ń sọ. mo ti kọ lẹ́tà lóhùn níbi iṣẹ́ wọ́n dẹ̀ máa approve ẹ̀ lọ́la ẹ̀rù wa ń bà mí àti gbé owó yìí sílẹ̀. nǹkan tí mo fẹ́ sọ fún ẹ rèé tí kinní bá ti wọ́ ayé mi ti wọ́ finally tí ò bá ti work èmi kò wọ exist mọ́ nìyẹn kò gẹ́tẹ̀ so ẹ̀rù ń bà mí kọ́ ẹ̀rù tiẹ̀ kọ́ ló ń bà mí ẹ̀rù ṣẹ́ta fẹ́ ṣe ìgbọ̀ngàn ló ń bà mí. ayọ̀ ó tóbi tó dé ah look here ṣé ó ṣẹ̀ mọ́ mi ni èmi pẹ̀lú ẹ ti ń bọ̀rọ̀ wa bọ̀ ilẹ̀ ti ta sí dáhùn ṣé màá wá wọ ẹ ṣùṣù màá wá kọ́wọ́ ẹ bọ̀ṣọ̀ lọ and as a matter of fact kì í ṣe owó tiẹ̀ nìkan ló wà involved náà èmi gan ti gbálé mo ti gbàtà gbogbo nǹkan tí mo ní ìgbésí ayé mi ni mo gbé sórí bísínẹ́sì yìí mo kàn pé pé kí wọn náà wá wá jàǹfààní bẹ́ẹ̀ ni ṣé màá wò sùsùn láti ibi tá a ti ń babọ̀ ní èjì wa yìí kí wá ní kó kó wọn ọba tó kù ní ìgbésí ayé ẹ kó wá kó sórí bísínẹ́sì èmi náà ò dẹ̀ fẹ́ lùsì gbogbo owó mi náà. mi ò gbàdúrà kó lùsì ó máa work out but ẹ̀rù ń bà mí ni mò ń sọ mo mọ̀ kó máa work out tó bá dẹ̀ ti work out tiwa ti dáa èmi náà mọ̀ bẹ́ẹ̀ bọ́ aṣọ rẹ ni mo ṣe ń sọ eléyìí. ọ̀tẹ̀ ìdúró náà ìgbà wo ló wá dobìnrin wo kí ayé jẹ́ ká yẹ kí kí ló ń bẹ̀ lẹ́rù. ẹni bí èèmọ̀ kan mi ẹjọ́ tiwọn náà kọ ẹ mọ̀ pé nǹkan tó bá dé bá ojú tiwọn ó dé bá ẹmú tèmi náà èmi náà ti sáré mo ti sáré sọ̀tún mo ti sáré sósì in fact mo láti lọ sọ́fíìsì mi láti gbà lóun orí ẹ̀ la ṣe wà báyìí tí ẹ má blame wọn iṣẹ́jọ́ tiwọn náà. my dear ọ̀rọ̀ titi ẹ yé mi kò tí yẹ nígbà tóun ti ń ṣe bíi bíi obìnrin kò jẹ́ kọ́kàn titiẹ̀ náà kó balẹ̀ náà ó dé and yàtọ̀ sí business tá à ń sọ yìí tó bá délẹ̀ ẹ̀yin obìnrin lẹ máa láì tó pọ̀ jù ń bẹ. ẹgbẹ́ jẹ́ ṣe bí obìnrin. irun òun lò wó ẹwò ẹwò ẹwò ẹ má jẹ ká máa dá nǹkan tí ò yẹ ká máa dá èmi ń kọjú ó ní àwọn méjèèjì fẹ́ dé. ẹ bọ́t oúnjẹ wà lórí iná ṣẹ́ni jẹun mi. no no no mo sì fẹ́ dáhùn fi kàn kò sì ní jàre. ó bẹ̀rẹ̀ lóní pápápá o ní. gba olówó adóbìnrin. ọwọ́ olóbìnrin de kọ́ ẹ̀ ọ̀rọ̀ bísíǹnẹ̀sì ọ̀bá ibùdó ẹ̀ ọ̀rẹ́ sì ni gan ọ̀rọ̀ ẹ̀ ò tọrọ ìmọ̀ ó ti dóbìnrin o. ọ̀rọ̀ obìnrin kọ́ ẹ̀ ọ̀rọ̀ bísíǹnẹ̀sì ó lágbára. àǹtí ẹ bá mi jókòó ẹ jọ ẹ má bínú nǹkan tí mo fẹ́ sọ. àwọn ah, ẹ ló ṣẹlẹ̀ àlá tí mo lá ó jọ mọ́ nǹkan tí mo gbọ́ tí dájú àti ọ̀rẹ́ wọn tó ń sọ. ṣé o lálàá mọ́júmọ́ àárọ̀ yìí. yes ma. kí ló rí nínú àlá yẹn. ẹ ṣe mà ṣe rí lójú àlá mi mo rí pé àwọn dájú wa pé wọ́n báyọ̀ kan ṣe business bọ̀ kì í ṣe ọ̀rẹ́ wọn tó ń jọ sọ̀rọ̀ ń sìn ni mo rí and business yẹn ẹ ah, wò nǹkan tó àpadà bọ́ sọ̀rọ̀ kí ni kí ni nǹkan tó rí. ṣé rí hmm, kí ni ẹ̀hẹ̀ wọ́n tẹ̀ mí lọ mọ́. ẹ ẹ o ti tó bẹ́ẹ̀ o tó gẹ o ṣe Joseph alala jọ lọ́wọ́ nǹkan tó gbé kaná kí lèmi tó jó kúrò bíbá ìwọ ló mọ̀ bó ṣe ń bẹ̀rẹ̀ náà nìyẹn. láyé. ọ̀gá ọ̀yà ọ̀yà. ọ̀gá ọ̀pẹ o. kí ló wá ń ṣe látàárọ̀ mo sọ fún yín pé mò ń kánjú náà. mo ń ṣe prayer ni. ìgbà ò yẹn bẹ̀rẹ̀ mo ń ṣe prayer. lórí iṣẹ́ tá a fẹ́ ṣe iná ni mo ń ṣe prayer sí. wá prayer lórí fifteen million tá a kàn ní ká fi ṣeré. mi ò fi ṣeré o fifteen million ah, a fẹ́ fi ṣe business mo dẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ sọ fún ọlọ́run kí tó kóró owó yẹn lẹ̀ kì í sọ it's small money nítorí ẹ ló ṣe wá lọ jókòó sórí awọ. ṣé ṣé wọ́n kì í gbàdúrà ni. máa ń gbàdúrà. wọ́n ní gbogbo tí wọ́n bá fẹ́ ṣe kọ́kọ́ fi tolúwa síwájú. àárọ̀ là ń gbàdúrà tàbá dẹ̀ fẹ́ sùn lálẹ́ à ń gbàdúrà èwo ni ti ọlọ́sàn kankan sáré débi kan. mo ti gbàdúrà láàárọ̀ bọ̀ mo fẹ́ lọ gbowó fún ẹ̀sìn mo tún gbọ́dọ̀ sọ fọlọ́run pé ìwọ náà mo fẹ́ lọ gbowó fún ọ̀rẹ́ mi o kéèkan tá a fẹ́ ṣe kò lè bọ̀ sí. ọ̀rẹ́ ti yé mi ìyá ń kọ́. ó wà ní ṣàjọ lọ ni. ṣàjọ gbàdúrà èmi wọ gbogbo nǹkan ni wọ́n bá ń fi ṣeré tó bá ti fẹ́ ṣe nǹkan fi ti olúwa ṣíwájú gbàdúrà ni. lẹ́yìn bísíǹsì ọmọ àti wòlíì o ṣáàjà ló dà lọ ṣáàjà wọn lábẹ́ kúrẹ́. ẹ mo ṣe ń gbọ́ yín dáadáa sí ni ẹ kí lè sọ ẹ káàsán ẹ káàsán bẹ́ẹ̀ ni mi ni kí ló ṣẹlẹ̀ ṣé kò sí. ọkọ mi wọ́n kú.

mo ní láti ṣàlàyé àwọn kankan fún yín torí mo rí pé ẹ̀yin nìkan ló kù fún ọmọ yìí bí ẹni tó ń tọ́jú ẹ̀. à irọ́ ó ní kankan èmi ni mo kò fún bíi bàbá òun ló kò fún bíi ìyá ni. ok nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe rí kí client mi tó kú wọ́n fi ilé ìyàwó. Hm? wọ́n. wọ́n fi yáwó. ṣé lọ́wọ́ àwọn láńbó. wọ́n fi yáwó lọ́wọ́ man kan bàbá yẹn dẹ̀ nìyí gẹ́gẹ́ bí onídùúró fún wọn wọ́n pè mí wọ́n láwọn ti ní ìdílé àwọn because um, client mi wọn wà ébù láti sanwó yẹn kan tó kú ibi tí problem wà nìyẹn mo try láti bẹ̀ wọ́n bá wọn sọ̀rọ̀ bó wọ́n ní pé àwọn ò lè fún wa ju six months lọ láti fi kó kúrò nínú ilé ah. kó má dẹ̀ fa embarrassment tàbí wàhálà kankan um, mo máa gbà yín níyànjú pé kẹ́ wá bẹ́ ṣe máa ṣe kó tó tó six months yẹn gan kẹ́ ti jáde kúrò nínú ilé. ẹ jọ̀ọ́ lọ́ọ̀yà ẹ má bínú torí látìgbà tèmi ti ń bá àwọn ọ̀gá ṣiṣẹ́ torí mo close mọ́ wọn dáadáa mi ò dẹ̀ gbọ́ rí nínú ìtàn wípé ọ̀gá jẹ̀yàn lówó àbọ̀ ń yáwó lọ́wọ́ yàn ó wá yà mí lẹ́nu síbẹ̀ ṣe ń sọ̀rọ̀ owó ọ̀rọ̀ ilé. <laughs> ẹ jọ̀ọ́ ṣé mo lè béèrè question kan. ẹ béèrè tó bá make sense. ó dàbí ẹni pé housemate ní nínú ilé àbí. ẹ househelf ni. <laughs> kò possible kẹ́ mọ̀ everything nípa ọ̀gá yín because lọ́ọ̀yà ọ̀gá yín lè mí jẹ́. so èmi mọ̀ pé wọ́n fi lé yàwó because èmi ni mo lọ ṣe onídùúró fún wọn níbẹ̀ gẹ́gẹ́ bí lọ́ọ̀yà wọn so láàrin six months before six months gan to avoid embarrassment. ẹ ẹ dákun. ẹ jọ tó mo feel fún ọmọ yìí because ó máa lọ sí school nǹkan kan gbogbo wàhálà yẹn máa pọ̀ o kò sí nǹkan tí mo lè ṣe sí ju kẹ jáde nínú ilé yìí lọ torí Ọlọ́run. ẹ ńgbà tí àwọn méjèèjì bá lọ ní ìsìn tó ń mú ọmọ lọ sáwọn ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ èmi tí mo wà lẹ́nu géètì táwọn mọ̀lẹ́bí ọ̀gá bá dé ẹ dákun ibo ni kí n sọ pé wọ́n mú ọmọ lọ ńgbà tó ń bá ti mú ọmọ lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀. ọ̀gá sà bí àǹkan tí mo sọ òye yín kì í ṣe inú ilé yìí nìkan ni wọ́n fi yáwó gbogbo compound títí lọ dé ẹnu gate. ẹnu gate ewu ngbà ah, tọ́gá ò mọ kéré wa ọ̀gá ò fi ẹnu gate yáwó mélòó ni ilé security ṣé nǹkan tẹ́ ẹ̀ sọ nísìnyí pé wọ́n fi ilé security yáwó. ọ̀gá gate man láti avoid embarrassment àtẹ̀yìn àtàwọn àtọmọ ẹ jáde kúrò nínú ilé yìí kó tó pé oṣù mẹ́fà. ẹ ẹ dákun ngbà tẹ bá dá kí ni káwọn ọmọ yín máa jẹ lé àwọn ọmọ tèmi tí wọn bá jẹun yẹn ṣe kàn yín kò yẹ kó kàn yín náà. ó kàn mí torí mi bàbá wọn. aláwọn ọmọ tèmi bí àwọn ọmọ yín tá a bílẹ̀ nílé. ọmọ yín nìyẹn dẹ̀ kí ló kàn mí pẹ̀lú yẹn ẹjọ́ mo níbi tí mo lọ ẹ ṣe. Eh? lọ́yà lọ́yà mo dára máa wo lọ́yà tó ṣe ìwé aṣọ bí ìwé tu èyí lọ́yà. àìwọ́ ah. ẹ eh, ṣé ẹ ah, eh, ṣe òótọ́ ni lọ́yà aṣọ àbí lọ́yà wá pè é. kí ni tèmi ṣebí ajọ́ fẹ́ tára wọn gbọ́ ni so kí ni tèmi láì ríṣẹ́ láàrẹ̀ náà. ẹ lọ́ọ̀yà ó dẹ̀ dẹ lójú yìí pé ìgbà tó gbogbo yìí ó rí any sign of ìbẹ̀rù lára mọ́. chief ṣé ń dá òtíṣẹ́ ọwọ́ mi mo ti wà lẹ́nu iṣẹ́ iná ọjọ́ ti pẹ́ díẹ̀ ṣe rí kí n má exaggerate níbi tí ẹ̀rù bá wọn dé mo fún yín ní bóyá wọ́n pẹ́ tán pé wọ́n láṣẹ jù lára wọ́n lágídí six months eré ni ẹ rí pé kí á bá wọn máa jáde bẹ́ẹ̀. ọmọlúwàbí ni ọ ọmọlúwàbí gidi ni in fact ó mọwọ́ wẹ̀ ó dẹ̀ kó máa bá gbà jẹun irú ẹ̀ gangan irú ẹ̀yin lọ́ọ̀yà kéékèèké báyìí ló yẹ ká máa lò ní lórílẹ̀‐èdè nítorí kí ni mo gbéṣẹ́ fún ẹ ó dẹ̀ bá mi ṣe níṣe tó tẹ́ mi lọ́rùn lọ́yà wà pẹ́ pẹ̀lú mi. chief ẹ̀yin náà kì í ẹ kì í ẹ kì í ṣàìdásí wẹ́ẹ́ máa ń tọ́jú wa dáadáa tàbá ti sáré bàbá yín báyìí ẹ máa sáré ọlá yín la fi ń mìn ah. ẹ wo owó tẹ fún mi fún dìrò yìí ó níbi tó dí lára mi ó dẹ̀ díbi tó pọ̀ gan. ètò ìdìbò náà ṣe ṣiṣẹ́ yẹn. Ah, mo ṣe kárakára ni. ó fún wọn pa èèyàn yẹn o lọ́yà lọ́yà. ẹ wò ó jẹ́ kí ni màá lọ sáà ní sinmi lọ torí àwọn tí mò ń bá ṣe irúṣẹ́ báyìí wọ́n pọ̀ lọ́wọ́ mi. a pọ̀ lọ́wọ́ ẹ. ẹ pọ̀. àwọn adìlọ́bẹ̀ torí pé ọmọ gidi yẹn èmi náà wá fún ẹ ní owó o kàn fi o kàn fi ra káàdì lásán ni o. Ah, ẹ ṣe gan sa owó ni ẹ máa rò kí sa àtúgbé wa. <laughs> ẹ máa bí mi gan bẹ́ẹ̀ máa wọrí máa ṣe ju bẹ́ẹ̀ ṣe rán mi lọ ah ah thank you very much ẹ ṣe gọta ẹ ṣe mo dúpẹ́ o. àwọn iṣẹ́ báyìí báyìí tó bá ti rí báyìí bọ́ nínú ah ẹ ṣe ta kó dà bùtà kẹ́tẹ́ kí ẹ ta. lọ́ọ̀yà lọ́ọ̀yà. olúwèrè ń jà lọ́wọ́ yóò ọba yìí olúwèrè olúwèrè ẹ kú kalẹ̀ <laughs> mo pàdé lọ́ọ̀yà lójú ọ̀nà ní ìsìn. Ah, mo dì mọ́ wa. Eh, mo wà ní ẹnu náà gbogbo ń tẹ̀ ń látàárọ̀ ni mo ń gbọ́ ah. ìfẹ́ wọlé ni mo ní ká máa òfà láàbò ni. o ti gbọ́ gbogbo ọgbọ́n tá a sọ. pátápátá. Ah, o ti já sí nìyẹn o ti já sí nìyẹn o mọ nǹkan tó máa ṣẹlẹ̀ máa fún ẹ ní two hundred thousand. Hmm? owó screenplay àbò production. Ah, owó screenplay báwo mo fẹ́ fún ẹ ní two hundred thousand sórí gbogbo àwọn ará nínú ẹ̀ o bá mi dẹ́rù bá wọn kó fi náà wọn kán lè tètè kẹrù wọn fún bẹ́ẹ̀. two hundred thousand. kí wíwí yẹn kó jáde. gbogbo àtiwọ́ ni gbogbo yẹn jẹ́ hmm. àní máa fún wọn two hundred thousand. ẹ ẹ ẹ ṣé lóòótọ́ ni pé sífù ìyàwó lọ́wọ́ àwọn. Ah. kí ló àwọn kí ló ń sọ ìwọ ti ẹ nìyẹn. èlò lẹ́lẹ́ fún mi two hundred thousand tí n bá gbà káyé yín bàjẹ́ tí n bá ti gbà káyé yín bàjẹ́ tẹ̀sí mi rọ̀ bíi bíná tó fóònù ṣé èmi ni kí èmi gba two hundred thousand ṣé mo pálá ìdání tẹ bá lanu lẹ̀ mo lè fún yín lẹ̀kẹ́ orí burúkú àwọn tó kó lẹ̀kẹ́ sí lọ́rùn ò ní da kò ní da fún wọn lẹ̀kẹ́ tẹ́ra ní kíní ni ara ìdání yín o mo dálóòdù gbogbo dáílọ́ọ̀gì yín lẹ́nu lẹ́ẹ̀kan ni tí mẹ́mórì káàdì mi bá sọnù káyé mi ó bàjẹ́ èyí ní fọ́ọ̀mátì ẹ̀ débi pé gbogbo èèyàn ni ó gbọ́ kẹsẹ̀ sí ẹ̀yin ẹ̀yin gbèrè dákúdákú yìí. ẹ̀yin tí bá gbọ́ wò lọ́wọ́ yìí káyé mi bàjẹ́. màmá wo wọn sì rí agbáya níyìn o mọ bẹ́ẹ̀ bá rí èèyàn rò pé bóyá èèyàn gidi ni ẹ̀yin. Ah, ah. ojú kọlu tébù problem ẹ bẹ̀rẹ̀ ni o. ayé ta ló bá yẹ. ayé ẹ̀jẹ̀ máa bàjẹ́. èmi ni máa bá yẹ ẹ̀jẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ máa dákún ṣòro ẹ ṣé bó ṣe ń ṣe getima tó bá bẹ̀rẹ̀ sí ní lọ dumping ó dàbí yẹn máa yẹ gangan. ẹ ṣe dumping bí wàhálà wa o. wàhálà ti báwo. wàhálà gidi ni o sọrí bí wọ́n ṣe sọ fún ọ ìmọ̀ràn tí gbọ́ ọ nìsín ni pé alẹ́lẹ́ kọ́ ọmọ sáré lọ ṣé mo sọ fún ọ pé ọ̀rẹ́ ọ̀gá sọ pé kí n wá sif nígbà tí mo débẹ̀ etí mi gbọ́dẹ̀ ń dé ọ̀rọ̀ àti ẹ̀yìn ọ̀rẹ́ ọ̀gá àti àwọn náà pa ọ̀gá. kíni sọrí bẹ́ẹ̀ mi ṣe ń lọ nígbà táwọn pè mí kí n wá mo wá dó sí ibi ẹnu ọ̀nà gbogbo dáílọ́ọ̀gì tí wọ́n sọ àti lọ́ọ̀yà gbogbo ẹ̀ ibi etí mi báyìí ni eh, eh, eh, mo fi rédíò máìkì kó gbogbo ẹ̀ dání wá mo rìkọ́dù ẹ̀ wá ni o. ẹ ah, kíni kí ló ń sọ yìí nígbà tí wọ́n ṣe à ah, èmi tí mo gbọ́ part one script part one to one two ìyìn ṣe kíni ká má ti sọ̀rọ̀ tọgbọ́ tọgbọ́ bẹ̀rẹ̀ fíìmù nǹkan bẹ́ẹ̀ ni o òun ló pa ọ̀gá o. mi náà sọ bẹ́ẹ̀ pé torí àtìgbà tí mo ti rí ọ̀gá àtọ̀rẹ́ wọn tó ti ń sọ̀rọ̀ business mo ti mọ̀ pé máa yẹn ó ní nǹkan burúkú tó máa ṣe. nǹkan burúkú ẹ pẹ̀lẹ́ àríran tó jẹ́ dàbí lẹ́ǹsì seven ṣé ńgbà tí wọ́n rí ṣé lọ́nsọ̀ ti tiẹ̀ kò yẹ kí wọ́n sọ fọ́gà pẹ̀tọ̀ ẹ sá fún ẹni yìí o àwọn background rẹ̀ ò dá o. mo máa gbìyànjú láti sọ fún ìyàwó wọn àmọ́ wọn ò gbọ́. ọ̀sọ́ kò gbọ́. ọ̀sẹ̀ dákun ṣé ọmọ bísọ̀ tí ọ̀gá àti it's a friend indeed that that you sweet the word. ó wà nulẹ̀. Eh, eh. tó bá ti mú ọmọ lọ sọ́dọ̀ gàmá kọ́ mú fọ́tò dání kọ́ fi hàn gàmá pé tọ̀ sẹ́rí ẹni yìí torí pé wọ́n ní tí ọmọdé ò bá bá tán yóò bá kí ni. abárọ̀ bá. ọ̀ níyàwó rẹ̀ lọ́dún yìí wọ́n lè ṣàlàyé fún ọmọ tó bá dàgbà pé is a demand that is a key or is your. Uh, who is quality. wo jọ nítorí Ọlọ́run ṣé dandan ni kò sòyìnbó ni sọ nǹkan tó fẹ́ sọ mò ń gbọ́. Eh, eh. wọ́n lè ṣàlàyé fún pé òun ló pa bàbá ẹ̀ sọ́ni mo yẹ wà alele tí n bá mú eré báyìí kò sí bó tún bẹ́ẹ̀ ni lẹ́ lẹ́ lẹ́ lẹ́ kọ́ kó gbogbo ẹrù kọ́ ọmọ ọmọ lọ sọ́dọ̀ gàmá kó wọn náà gbọ́dọ̀ you should sell it mo fẹnu bá bẹ jẹ gan ni o mo fẹnu jẹ ẹran sáwo ọlọmọdé yẹ pé sangisa sangisa forest lẹ́ẹ̀tì bára yín. ẹyin mélòó. ìwọ ọ ọsì pupa ọsì ṣe sangisa rí ọ dúdú ju àpò èédú lọ gbogbo ilé ìtọ́ lẹ́run ojú yìí wọ́n fọwọ́ yọ báyìí ní wọn nílò omi. wo mo ti gbọ́ má mọ́ ọmọ lọ síbẹ̀ o ṣe. èmi ń lọ ẹ má èmi ń kẹ́rù mi ni o mo máa pẹ̀lú fọ́tò iṣu hmm. kíni mo kú wèrè ọjọ́ lọ kẹ́rù. ọ̀rọ̀ yín yé mi mà ṣe wá rí láìpẹ́ láì jìnnà ọlọ́run á fojú àṣebí hàn. àmín o. nísìnyí tọ́jà ti wá lé wa kúrò ní báyìí ìdí nìyí tí mo ṣe mú olúwa sọ́dọ̀ yẹn ṣẹ̀dẹ̀ mọ́ pé ẹ̀yin nìkan lẹ́kùn fún níyà àti bàbá mo dẹ̀ nígbàgbọ́ wípé tó bá wà lọ́dọ̀ yẹn ẹ fún ní ìtọ́jú tó péye kí ni lè máa bá tèmi lọ. ṣé mo dúpẹ́ kò ṣe ọlọ́run á dúró tiẹ̀. ẹ wọ́n kì í ṣọmọ ọ̀dọ̀ ọmọ ìyá àwọn ọ̀gá ẹ̀ ló ń jẹ́ torí pé ìwà tó ń fún kì í ṣèwà ọmọ ọ̀dọ̀ bó ṣe wá ń ṣe mí láàánú tó ń ṣe mí lóore ọlọ́run á kọjú sí àṣẹ ẹ lóore. àmín. gbogbo ibikíbi tó bá wá yà sí báyìí wà wá máa bójú rí ọlọ́run pàdé wà báyọ̀ ní ọlọ́run pàdé. àmín. ọlọ́run ṣe mo dúpẹ́ o ṣe mo dúpẹ́ mo ṣe olú. balẹ̀ ǹjẹ́ ṣe rí àǹfààní ńlá ló máa jẹ́ fún ìlú yìí especially àwọn ọ̀dọ́ ìlú yìí kò yọ wọn àgbà bẹ̀ sílẹ̀ náà ṣe rí mo ti lọ káàkiri inú ìlú yìí wọ́n ti fi oríṣiríṣi ilẹ̀ wọ̀n mí ṣùgbọ́n that particular spot òun ni mo fi pé ó máa wúlò fún iléeṣẹ́ wa ló tẹ̀ máa wúlò fún nǹkan tá a fẹ́ ṣe nínú ìlú yìí. nǹkan. balẹ̀ ẹ wá jọ ṣe rí ẹni tó ní ilẹ̀ yẹn wọ́n ní owó tó níye àbùkù kan. ó máa wù mí kẹ́ bá mi pè é kẹ́ bá mi bá sọ tó bá jẹ́ títowó ni mo rẹ́dí. mo fẹ́ kẹ́ bá mi pè é mo mọ̀ pé ẹ̀yin láláṣẹ ìlú yìí mo fẹ́ kẹ́ bá mi pè é kẹ́ bá mi tẹ̀ ẹ́ nù tó bá jẹ́wọ́ ló fẹ́ ni mo ṣetán láti fún hmm. ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín ọ̀rọ̀ ńlá lẹ sọ inú mi dẹ̀ dùn sí dúdú ọkàn mi ni ẹ rí nǹkan ọ̀tún ló máa mú bá pàápàá jùlọ tó jẹ́ pé àtọmọdé àtàgbà ni wọ́n máa jàǹfààní tẹ́ fẹ́ dá sílẹ̀ ń bẹ́ẹ̀ hmm, a sọ fún ẹni tó nílẹ̀ yẹn wípé ìlú fẹ́ lò ó a sì sanwó ẹ̀ fún un gbogbo tó bá fẹ́ gbà á san fún un lágbára ọlọ́run mo mọ̀ pé asọ̀rọ̀ṣẹ́ kan kì í sọ̀rọ̀ tì kò ní kọ̀rọ̀ sí mi lẹ́nu a ṣe ṣe ó tiẹ̀ ti ṣe ṣe ni. baálẹ̀ tó bá ṣe wá jẹ́ ẹjọ́ ẹ tètè ránṣẹ́ sí mi. kò sí wàhálà wọ́n dà mọ̀ pé a ṣe ṣe. a ṣe ṣe ó tiẹ̀ ti ṣe ṣe ìwọ fọkànbalẹ̀ pé ó ti ṣe ṣe. baálẹ̀ ọkọ lù bàǹtátàbàǹtáàṣì ń tẹ̀ ń sọ yé mi tèmi ni òye yín n ò sì tó àṣẹ pàwájú yín bẹ́ẹ̀ ni n ò tọrọ ọkọ sí yín lẹ́nu àmọ́ baálẹ̀ ẹ wà dákun ẹ foríjì mí n ò kọ́ eléyìí sí yín lẹ́nu lóòótọ́ mo mọ̀ pé arákùnrin yẹn ó fẹ́ wá ṣèlú lóore ni àmọ́ ilẹ̀ yẹn baálẹ̀ ń lè ta mo jogún ilẹ̀ yẹn lọ́wọ́ bàbá bàbá mi ni lérò pé bẹ́mi náà bá dàgbà tí n bá dògbò ń jogún ẹ̀ fún ọmọ ọmọ mi nígbà wá ní kí n tà bí n bá wá tà kí ni n ó wà fílẹ̀ fọmọ ọmọ mi o ń lè tà ẹ wà dákun baálẹ̀ ẹ bá ń bá arákùnrin yẹn kó jọ kó wálẹ̀ tiẹ̀ rà síwájú kó pọ̀n sókè rajà kó jẹ́ filẹ̀ kó jẹ́ kí n jogún ilẹ̀ ìfọ́mọ mi ọkọ ìlú bá ń tata òòtú àṣẹ pàwájú ni. olúwẹrẹ olúwẹrẹ olúwẹrẹ olúwẹrẹ. mọ́mí ó dàbẹ̀ ni pé ẹ̀ẹ̀mọye tó wà báàgì ló jẹ́ kí n máa sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn tẹ́ bá mọye tó wà nù báàgì ẹ̀rìn á bọ́ lẹ́nu yín inú yín á dùn ara yín á tú nítorí pé mọ̀ yìí pé tẹ́ bá gba owó yìí ayé ọmọ yín máa dà gbogbo àwọn aráalé yín ìyàtọ̀ á dé bá wọn ẹ wò ó ten million òun ni mo gbé wá báyìí ten billion mílíọ̀nù mẹ́wàá kọ́ yẹn. mílíọ̀nù mẹ́wàá náírà. <laughs> ẹ ṣeun ṣe rí mílíọ̀nù mẹ́wàá tẹ̀ ń wò yìí owó ni lóòótọ́ owó gidi dẹ̀ ni lójú àwọn olóṣì ah. ṣe rí mi tẹ̀ ń wò yìí mi ò yò ó bẹ́ẹ̀ lèbi ò sì pa mí. <laughs> ẹ sọ pé ẹ fẹ́ tún ayé mi ṣe ayé tèmi ò fìgbà kankan bàjẹ́ ṣe rí gbogbo tọ́lọ́run bá ṣe fẹ́ dà láyé tó bá ní ìtẹ́lọ́rùn ó mà ti nóhun gbogbo ọlọ́run wá jogún ìtẹ́lọ́rùn fún mi ìbáhun tí mo ní náà ò tẹ́ mi lọ́rùn ṣe rí ṣé ẹ̀yin ò mọ̀ wípé ní wákàtí ìgbà tèmi bá ti gbowó yìí lọ́wọ́ yín tẹ̀yìn ti gba ilẹ̀ yẹn tètè rà ló ti di tiyín tí kì í ṣe tèmi mọ́ ilẹ̀ tẹ wá wò yẹn mo fẹ́ jogún ẹ̀ fọmọ ọmọ mi ni èmi ládẹ rí kò sẹ́dà tó mọ̀lá. ẹ wo ìyá ẹ jẹ́ ń sọ fún yín ṣe rí ilẹ̀ tí ń fẹ́ rà yẹn tẹ bá fẹ́ gbọ́ tòótọ́ ọ̀rọ̀ kò wọ́ọ̀tì ten million ṣùgbọ́n nígbà tí a lọ káàkiri tá a dórí ilẹ̀ yẹn èmi ni mo sọ fún àwọn tó mú wa kiri pé ibi ni mo fẹ́ nítorí pé ibẹ̀ ń wù mí láti fi ṣe headquarter iléeṣẹ́ mi ó pẹ̀lú nǹkan tí mo ṣe sọ pé nǹkan tó bá gbà ni màá fún ni mo ṣe gbé owó bàǹtàbàǹtà yìí wá ipe tí ẹ bá rí owó yìí ẹ lè talẹ̀ yẹn fún mi ẹ wò mọ́mì ten million ṣọmọdé wo nítorí pé mi ò ní fẹ́ kẹ́ ẹ bá ọjọ́ ọ̀la ọmọ yín jẹ́ nítorí pé tẹ bá fi owó yìí tọ́ bó ṣe yẹ kẹ́ ẹ tọ́ á ju ilẹ̀ yìí lọ lọ́jọ́ ọ̀la. <laughs> Ah, ẹ mọ̀ ṣe o ẹni lẹ̀ yẹn ò ká mílíọ̀nù mẹ́wàá. kò tó rárá. àmọ́ ń gbà tó lọ́hùn dẹ́yìn ló nínú oore ẹ̀ wá fi owó kún un ẹ jọ̀ọ́ ẹ ní ilẹ̀ yẹn lẹ fẹ́ fi kọ́lé iṣẹ́ lẹ fẹ́ fi ṣe ibùdó olúlé iṣẹ́ yín bẹ́ẹ̀ bá wa kọ́lé iṣẹ́ náà ṣé ọmọ mi ló ní ilé iṣẹ́ yẹn ni àbí ẹ̀yin ta ló ní gan-an ẹ̀yin méjèèjì. tẹ́yìn bá ti gbowó èmi ni mo ní ilé iṣẹ́ mi. lọ́ba tán <laughs> ṣẹ́yìn ò mọ̀ pé wákàtí ìgbà tẹ́ ti ráàyè kò ṣe tiwa mọ́ ọmọ tẹ́ ẹ wá ń wò yẹn kí ló wá fún yín ní àmì ìdánilójú wípé bọ́mọ náà bá dàgbà lọ́la kò lè sọ ilẹ̀ yẹn di lọ́pọ̀ mílíọ̀nù mẹ́wàá yín tẹ́yìn rò pé ẹgbẹ́ wa tó ń yọ yín lójú ẹ wá gbọ́ bí ṣé wá rílẹ̀ tẹ̀ ń wò yẹn àjogúnbá bàbá bàbá mi ni bó bá jẹ́ bí ẹ̀yin ṣe ní kẹ́míta yìí làwọn yẹn ti tà kí lè lè fẹ́ dé bá débi tí wọ́n tiẹ̀ tó wá jogún ẹ̀fọ́ mọ́ ọmọ mi ṣé wàá rí níyẹn gbogbo agbègbè wa yìí ilẹ̀ pọ̀ ń bẹ púpọ̀ ẹ ṣe bọ́ sí àgbè sí gbòòrò kẹ ẹ wá kan rà ń bẹ kẹ ẹ pọ̀n sókè kẹ ẹ rajà. ẹ wò ẹ wò mọ́ mi àjogúnbá àjogúnbá àjogúnbá lẹ́kàn tẹnumọ́ ṣé ó dìgbà tílẹ̀ bá padà sọ́dọ̀ ọlọ́run àbẹ́fẹ́kẹ́ lomi wà talẹ̀ à ń sọ fún yín kẹ́ ẹ gbọ́ owó opportunity tẹ́ ní sí ní kẹ́ gba owó yìí ten million naira nǹkan tó bá wá mú yín má gba owó yìí tí n bá fi lè dìde nínú ilé yìí ẹ wò kán rán anybody sí mi mò ń fún yín láǹfààní sí kán rán ìyá tó bí mi lọ́mọ mi ò ní dá yín lóhùn mo fẹ́ kẹ́ ẹ̀rọ dáadáa kí n tó kú òǹbí. ó mà ṣe o ẹ wò ẹ gbé owó yín kẹ máa gbé lọ. máa gbówó mi lọ. ẹ máa gbé lọ. ok. ẹ ǹlẹ́ kẹ́ kílé o lówó bóyá sílẹ̀kùn fúlẹ̀ ilé òtún ẹgbẹ́ kò tó mílíọ̀nù mẹ́wàá òun fowó kun ẹ máa ṣe wọn nínú rẹ̀ àbẹ́ ẹ̀ máa rẹ́gbẹ̀ẹ́ oníyọ̀rọ̀ olówó bó ti ń sílẹ̀kùn fúlẹ̀ òun fẹ́ jogún fọmọ tiẹ̀ ó fẹ́ kọ́lé iṣẹ́ kọ́mọ tiẹ̀ rí ń jogún kémi ó máa kémi ó máa àfogún lẹ̀ fọmọ tèmi kọ́mọ tèmi má rogún jẹ àṣé ká lè yàn. ṣé àwọn ọ̀gẹ̀dẹ̀ banana wọn ò ní fẹ́ gbó ṣùgbọ́n ohun tó ń jẹ́ gbígbó ọjọ́ gẹ̀dẹ̀ bá ti tóbi tó súnrọ́ǹgì òun ló ń jẹ́ gbogbo tó bá gbó àwàgé àtà àbí kájẹni kàtàlù <laughs> ọmọ mi ti fowó àwàgé àtà sórí gbogbo bíbà mọ̀ wo bí ní sọ́wọ́ yìí kó máa fojú tẹ̀lé lọ títí báyìí tó gbójú wá gbójú wá báyìí ìwọ ló ní bàbá bàbá mi mo jogún rẹ lọ́wọ́ mi sì wàá jogún rẹ fún wọn náà akọ mi <laughs> wo lè mú apẹ̀rẹ̀ wá mi kaṣú tí mo ṣàṣìdì rẹ̀ lánàá mo fẹ́ kó apẹ̀rẹ̀ wá apẹ̀rẹ̀ wá ọkọ mi mo kúkú rẹ̀ fún mi tẹ̀mí lẹ́kún rẹ̀ lọ́hùn máa fi ẹ̀ ṣe fún mi. ẹ̀ẹ́n ó dẹ̀ dá bẹ́ẹ̀ ó dá bẹ́ẹ̀ ah, ah, ah, Ah. wọ́n ta mí lólobó pé ibi nìwọ̀ ìyá yìí wà mo dẹ̀ bẹ́ẹ̀ ń bẹ̀ mo sì bẹ́ẹ̀ lórí ilẹ̀ yàbí. arákùnrin kí ni dé mo ní wọn ta dẹ o tún wá wá mi wálé pẹ̀sẹ̀ o tún wá fẹ́ ọ̀fẹ́ wá fowó bíráìbù mi bí ìyìn lè gbà ìyìn lè talẹ̀ yìí o. wo ìyá mo fẹ́ ra ilẹ̀ yìí lẹ́rọ̀ tẹ́lẹ̀ ni ó sọ pé dandan àfi tí n bá ra ní tipa èmi àwa ra ilẹ̀ yìí ní tipa lọ́wọ́ ẹ̀. láyé bàbá mi ò fún mi ń líle ẹ̀rọ ni wọ́n fi fún mi n ò sì lè tà fẹ́nikẹ́ni ní líle. ó fẹ́ o kọ̀ èmi máa ra lẹ́yìn tipátipá bọ́ bá ń rà lọ́wọ́ ẹ̀yìn tipátipá. a ah. <laughs> ti ṣá wa. bá a rà lélẹ̀. Ah. ẹni lélẹ̀ lọ́wọ́ ẹ̀. Oh, kó tà kan lẹ́rọ̀ ó ní líle. yípa ni o yípa. As if that wasn't enough. He killed my grandmother and took the land from us. Ọmọdé ẹ̀bùrú kò ó bojú wẹ̀yìn kò mọ̀ pé òòjọ́ kọ́ lolúwẹ̀rẹ̀ ń pa ni. Ọlọ́run ràn mí lọ́wọ́ mo tiraka mo gbìyànjú títí mo fi délé ìwé gíga. I met your brother at the university where I studied. Fortunately for me and unfortunately for your family get to know pé ọmọ Chief Abaji òun ní Ṣùbọ́mi when I saw your dad with him I got close to him you know etí obìnrin I found my way down to his heart <laughs> but so so sad baba yóò rántí ojú mi mọ́. please ah sorry please just forgive us please. I killed your father using the same status he used for mine. God and your mom, I took her inhaler nígbà tí mo wá kí yín nílé <laughs> You couldn't have guessed I killed her, right? Yeah, baby owó gbòǹgbẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ gbòǹgbẹ̀ṣẹ̀ àti jẹ́ níyàn láyé èyí ó wá dògùn ní àṣà ń sáré ayé yìí àgbàgbé ọ̀run òòrè ọ̀run dẹ̀ ló jàdùyẹ o ọ̀rẹ́ mi ó jẹ́ rọra ọ̀rọ̀ ayé máa tán òun ayé ó máa báyé lọ nípa yíyọ ayé dé. àṣegbé kan ń wo sí o ṣùgbọ́n ṣe. àṣà ayé àgbàgbọ́. èlò ah, ló ti tó. Ojú ẹ̀yìn ló ti tó. Ẹ kí ló bó ṣe máa sọtún lọ náà ni. èmi náà yọjú síbẹ̀ láìpẹ́ kémi náà kàn sí mi bí ẹ̀mí ó ti gbọ́. well ọlá ṣùbọ̀mí mi kó dẹ̀ máa wò ó ohun mi kì í pa ṣùbọ̀mí but kò sí ọjọ́ tí mo sùn tí mi ò kí ń rí dáadáa àti mọ́mì mi ikú oró ni wọ́n kú bàbá ò jẹ́ kí wọ́n dúró jẹ oúnjẹ tí wọ́n fi ogún kó jọ kò jẹ́ kó dúró tọ́jú ọmọ déwòn pọ̀ fẹ́ jèrè ọmọ it took everything from me land properties even killed my grandmother. And I vowed with my life We màá pa gbogbo ohun tí ó ń mí nínú ilé agbájé àti èyí tí kò So I have to kill him. Ṣebí bọ́dà mi ló lóyún inú yín? Ṣé báwa la lóyún? <laughs> My dear, there's no baby there at all. I made sure that never happened. Olúwere o, Olúwere, ọmọdé, búrọ̀kọ̀ wo bòmílẹ̀ ìwọ, ọjọ́ o, bọ́lá Olúwere máa bà ní olè ìyàní. Olúwere ìrókò ọba igi, Olúwere, ah, Olúwere, Olúwere ọjà lọ́rọ̀ ìtàmùlẹ̀ olúwe ọba igi kì í já lọ́jọ́ olúwere olúwere olúwere olúwere olúwere olúwere kò sóhun tá a ṣe láyé yìí kò sóhun tó máa gbé o àkọsílẹ̀ ó dúró bó bá rí àkọsílẹ̀ o ṣàrọ̀ra má ah. bẹ̀ ṣe o ah, no that is it anything you do in life you need a good plan because if you fail to plan you will plan to fail even ní alẹ́ ọjọ́ tí mo lose break mọ́tò dáadé ni if you can still remember i came visiting on my way back mo fún alákọ̀rí gate máa yín ní ọtí mu kí ó lè sùn lóru kí olúwerè lè rí iṣẹ́ ọwọ́ ẹ̀ ṣe. ìyá mi ẹ ṣeun ṣe gan mo dúpẹ́ o ah, orí yín wà ń bẹ̀ máa kọ́ tẹ́lẹ̀ sára bá wọn fẹ́ kún gbòòrò ẹ́ kò ní bàjẹ́. ó dẹ̀ dé ah, iṣẹ́ ìjọ yàrá wọn. ẹ ṣe gan ẹ ṣe ẹ tó máa lọ ẹ má pẹ́ o ah, iṣẹ́ yìí. ṣé o ò ní pàtàkì fún ìyàwó ẹ̀gbọ́n pé ó try. <laughs> well kí ni mo tún ṣe yẹn náà yes the checkbook. I took Shubomi's checkbook and I made him sign all the company's money into my account. ló ṣe fi ọ. bẹ́tà. ẹ ẹni rẹ ó tún lè rẹ ṣùgbọ́n kọ́ ní láti sẹ́yìn sí bíbá ṣe mọ́ ní bẹ́ẹ̀ gbà. ilé ló wá fẹ́ kọ́ sí. owó tá a máa fi tú ìtẹ̀ náà ni kò pọ̀ ó ṣà sáyẹ̀nsì mi ṣàrí gbẹ́ ẹ. kókò ẹ̀kún kókò ẹ̀kún àmì sáyẹ̀nsì. mo ṣà sáyẹ̀nsì ẹ̀yìn àwọn bẹ́ẹ̀ kọ́ àwọn olókùn ṣàṣẹ lẹ́ẹ̀mejì. Oku déètì, oku déètì. Ẹ̀rọ oṣù ti gbọ́, bí mo sáré bẹ́ẹ̀ kà, kí I took all the money, my parents' money. I've been cutting my share yẹn ò dá dá mi lóhùn. good ó dáa. Ah. good so bí mo ṣe sọ lẹ́ǹkan yẹn I will do the killing part while you will do the dying part but I'll, I'll do you a favour eh? I'll make it a win-win ẹni tó bá win ló máa lè jáde scot free. kó tẹ̀ síbi tó ń lọ sórí àti because ti jẹun mi ó ti jẹ nítorí tí mo bá pa ẹsẹ̀ ìwọ ṣe ń fẹ́ràn ẹ̀mí. then tó bá pa mí then that means we all are going to be dead so my dear let the game begin. oh god wọ́n sá lọ náà sweetheart wọ́n sá fún mi ìyàwó ẹ̀gbọ́n èmi come to my level come to me. Yeah, yeah. Ah! Ah! olúwere ọmọdé búroko wo bojú ẹ̀yìn o ọjọ́ o kọ́lọ́ olúwere máa ń pa ní òwe olúwere ìrókò ọba igi olúwere olúwere ah, ọjọ́ lọ́rọ̀ ìtọ́mùlẹ̀ olúwere ọ̀pẹ igi kì í já lọ́jọ́ o olúwere o olúwere olúwere olúwere hmm. olúwere olúwere o kò sóhun tá a ṣe láyé yìí o kò sóhun tó máa gbé o àkọsílẹ̀ ó dúró bó bá rí àkọsílẹ̀ ò lè tẹ̀sẹ̀ ṣàrọ̀ra má tẹ̀ ṣe o. ṣàngó ló ṣe ń yá. ṣàngó àjà máma là. abánijà báwo ojú ẹ̀ ní ilé jà. àṣekò sí àṣepé kankan láyé àṣepamọ́ ló wà ó. gbogbo gbogbo àgbà tó rò fọ́ ìkà. bóyá ọmọ wa jẹ níbẹ̀. olúwere olúwere ọba olúwere mẹ́mbà fẹ́rí jàre ọba kí olúwere má fojú di iná ìyá ogun ọdún gbóná fẹlifẹli o yọjọ ọbọ bá rọra o olúwere nothing on this heart that has no return kò sóhun tó ṣe o tó dẹ̀ máa pẹ́ rárá anything you sow you shall reap ọ̀rẹ́ mi o olúwèrè ń jà lọ́wọ́ ẹ̀ o ọba yìí olúwèrè olúwèrè olúwèrè olúwèrè olúwèrè olúwèrè ọ̀hún yẹ ọba agi owó gbòǹgbò ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ gbòǹgbò ẹ̀ṣẹ̀ àti jẹ́ ènìyàn láyé èyí ó wá dògùn ni àṣà ń sáré ayé yìí àgbàdo ọ̀run o.